àníjó fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà á ẹ lè wá upstanding kẹ́ máa jó. àsìkò yìí Àyìnkẹ́ Kújọ́rẹ́ ọmọ bíbí inú Wonder Dao Kújọ́rẹ́ náà ló ń kí lórí Orísun Yes original number one ẹ ti mọ̀ pé tí bá ti kó sáṣọ ti ilẹ̀ wa ti ìbílẹ̀ wa báyìí ó tún ti ń ṣẹlẹ̀ náà nìyẹn kí ló ń ṣẹlẹ̀ bàbá gbọ̀nyin ṣe forty years on stage Alhaji Bashiru Adisa bàbá gbọ̀nyin ẹ mọ̀ pé orúkọ yẹn ó ti pẹ́ bẹ́ẹ̀ náà ṣe gbẹ́ pé ah máa yẹn bẹ́ẹ̀ ni máa yẹn náà ni ó ti pẹ́ tá a bá sọ̀rọ̀ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ áà ẹ lè fọwọ́ rọ́ bàbá gbọ́n sẹ́yìn wọ́n wá wò pé ọ̀rọ̀ àwọn tọpẹ́ o ká wá bá wọn ṣe ayẹyẹ àjọyọ̀ wípé àwọn pé forty years àwọn olórin lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn olórin jàǹkànjàǹkàn ni wọ́n ń bẹ́ẹ̀ bí báyìí lẹ́nu àwọn adẹ́rìnpòṣónú náà àwọn náà ń bẹ́ẹ̀ bí lẹ́nu àwọn tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n tó ń ṣe nínú rédíò àti tv gbogbo wọn pátápátá ni wọ́n kún bí báyìí lẹ́nu láti wá bá bàbá gbọ́n ṣe ayẹyẹ forty years on stage ẹ dẹ̀ ti mọ̀ pé lórí Orísun àwa náà wà ń bí báyìí láti wá bá wọn ṣe ayẹyẹ àjọyọ̀ àti wípé a tún wà ń bí láti jẹ́ kí gbogbo ẹ̀yin ará ilé kẹ́ ẹ mọ bó ṣe ń lọ afẹ́jà yín sí tọ́ni ẹ jẹ́ ká rìn ayẹyẹ forty years on stage Alhaji Bashiru Adisa Babagbọ́n òun ló ń ṣẹlẹ̀ Àyìnkẹ́ Dáa Kújọrẹ̀ lórúkọ mi ẹ máa bá mi kà lọ. ṣàdúrà fún bàbá Gbọ̀nyìn ẹni ni wọ́n ń ṣe forty years on stage. ẹ ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tá a bá ní ká ṣàdúrà à á ṣàdúrà náà ni ṣùgbọ́n kéèyàn tó ṣàdúrà nǹkan kan gbọ́dọ̀ ní mọ wá lẹ́yìn àdúrà àti níwájú àdúrà ẹ òní ni bàbá Gbọ̀nyìn ṣe forty years of stage adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run ó ti ṣàṣeyè kò ní jábọ́ kò ní mọ̀kòrò inú rẹ̀ máa máa dùn ni torí fún ìdí kan pàtàkì bẹ́ẹ̀mi ṣe wà yìí bàbá Àgbẹ̀ jẹ́ àbúrò fún mi ṣùgbọ́n mo ti ara rẹ̀ jáde mo dẹ̀ ti ara rẹ̀ dìde bí ọ̀pọ̀lọpọ̀ ṣe dìde látara àwọn èèyàn gbogbo tẹ́dá bá fẹ́ ṣe láyé kó fi ọ̀la sí kó rántí ọ̀la torí pé ọmọ tọ́la máa jẹ́ a sì mọ ibi tá à ń lọ. àjọkẹ́ tí wọ́n bá ti ń pè é dé ìfàyà tún ẹni ayé ń fẹ́ lórúkọ tèmi àjọkẹ́ mi di sìngà ẹ̀mújó ẹni ìmùkúmùkẹ́. ṣé máa kọrin bẹ́ẹ̀ ni pé kọlẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ni pé kò tiẹ̀. ọlọ́run ni ọlọ́run ni. kí ló ṣẹlẹ̀ ojú yẹn béèrè mi. mo ń béèrè yín ah, ẹ bá rí mi lóde lẹ máa rí. ọjọ́ rẹ̀ ni àwọn òkú ọ̀run ẹ̀wọ̀n bíi àjẹ́ o àyínká mi ń kẹ́ mọ́ bí àjẹ́ o ọmọ òkú ọ̀run ni. má jẹ́ máa ké mo wà emotional mo ti wà emotional. bá ti wà létí ah, ah, létí ẹ ah. létí ẹ bẹ́ẹ̀ di ọlọ́run náà gbé. Baba Gbọ́n ni wọ́n ṣe forty years on stage nbí lẹ́ni mo dẹ̀ mọ̀ pé àwọn náà lọ gbé yín jáde kí lẹ fẹ́ sọ fún mi nípa Baba Gbọ́n ó lẹ́tí mọ́ Baba Gbọ́n kí lẹ mọ̀ nípa Baba Gbọ́n. ó ti pẹ́ Baba Gbọ́n kò sẹ́ni tí ò mọ̀ Baba Gbọ́n nínú olórin oní tíátà oní fújì because kò sẹ́ni tí Baba Gbọ́n yóò contribute sí live ẹ̀ so tí bíbá yìí ò bá gbèrò lé ni ẹ má jẹ́ ká wà surprise he is a good man ẹni tó mọ ohun tó ń ṣe ni ọ̀tọ̀ ni kí wọ́n máa ṣe nǹkan ọ̀tọ̀ ni kó tún wá mọ nǹkan tó ń ṣe ẹni tó mọ nǹkan tó ń ṣe ni wọ́n kọ́lọ́ ń jẹ́ kán túbọ̀ pẹ́ forty years on stage a sì máa ka sixty eighty lágbára ọlọ́run ọlọ́run nìkan jù pa wọ́n àti gbogbo wa náà Inshallah. forty years on stage bàbá gbọ̀n òun ló ń ṣẹlẹ̀ lọ́ọ́lọ́ tí bá sọ pé kí n bí wípé ìgbà wo lẹ ti mọ bàbá gbọ̀n kí lẹ mọ̀ mọ́ bàbá gbọ̀n. a ó ti pẹ́ tí mo ti mọ̀ wọn ọ̀gá mi náà jẹ́ bàbá náà jẹ́ wọn ní sọ̀rọ̀ kan má dárúkọ airbag <laughs> àwọn tó mọ airbag yẹn ẹ̀dì yẹn mọ́wọ́ náà it has been a wonderful sadness eraser ìyẹn náà number one ni òun yẹn gbọ́dọ̀ rí wọn lẹ́ẹ̀kan kí yẹn communicate pẹ̀lú pẹ̀lú lórí fóònù wàá gbọ́rọ̀ kan tó máa mú inú ẹ̀ dùn tó máa erase àwọn ìrònú inú ẹ̀ kúrò ìyẹn ah, máa ṣe tàbí ìyẹn máa tẹ́ni tó bá ń thirty four gan máa ṣe because àwọn kan máa ń lé thirty two eyín lání àwọn kan ní thirty two lọ o àwọn kan máa ń lé yín òkè tó twenty seven ṣì ní ṣá thirty two mi mọ. àṣẹ fi ṣe tọrẹ àánú ni. <laughs> bóyá ok ẹ ṣàpàlà tí bá tẹ sọ pé cause àwọn èèyàn ń sọ àwa náà dẹ̀ mọ̀ wípé oríṣiríṣi shows bàbá gbọ̀nyin ti ṣe lórí tv àtòrí rédíò tí n bá ní kí n bí pé show wo gan-an lẹ fi mọ̀ bàbá gbọ̀nyin kí lẹ máa sọ fún. ah the show i know of him is uh, mini jojo it's been long years back now so that is number one kókó tó tún wá mini jojo sórí rédíò still on tv that's the first program tí mo dẹ̀ ti rí and it has been broadcasting in repower káàkiri kótó di pé àwa tó wá dá fàájì fm lẹ̀ but yet the voice and the IQ, everything keep on increasing and still same intact. oh oh oh oh, oh oh oh oh strong oh strong oh o strong oh strong. <laughs> grandpa forty years on stage alhaji bashiru adisa babagboyin òun là ń ṣe lè ní mo mọ̀ pé ẹ bá wọn fẹwọ́ wẹwọ́ torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ náà ni kí lẹ lè sọ fún mi nípa babagboyin àwọn nǹkan wo lẹ nífẹ̀ẹ́ sí nípa babagboyin àti nǹkan tẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ má mind ẹ sọ. ẹ babagboyin ṣé mo lè sọ pé bóyá cons wà fún bàbá gbẹ̀yìn pros ló pọ̀ fún professional ni so bàbá gbẹ̀yìn tó kàn wá ń bẹ̀ ni pé ó kóyàn mọ́ra ṣe ń pàwọ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ní industry ní ìgbòholadé bóyá jẹrin so but àwọn tó wọ́n wà lára àwọn tó welcome wa pé ẹ máa bọ̀ it doesn't feel threatened dà pé ah, ọmọ yìí ó dà pé èyí tó ń gbé bọ̀ yìí wọ́n fẹ́ relegate wa no he will tell you calm kí ló ní tó jẹ́ unique one tí ṣe kó fẹ́ copy ó yá ẹ fún platform kó náà bọ́ síbẹ̀ so àwọn àti Ambrose Somide wọ́n jẹ́ ni tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ wípé òòṣà tá a bá ń ṣe táwa ń lé ọmọdé sẹ́yìn ń bẹ̀ òòṣà yẹn ò ní pẹ́ parí tí wọ́n ní pé sọ́mọ ilé ṣe ó yẹ tì í wájú bó o bá ṣàṣìṣe wọn á pè ẹ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí gbà báyìí before you know it so ló fi jẹ́ pé àwọn tẹ́ rí testimony ni pé ẹni tó kó èèyàn mọ́ra ni wọ́n ní industry so Eh, ìdùnnú ni pé a tiẹ̀ dé láti ìkókó ta ti ń gbọ́ wọn àwa náà rákòrò wa rìn a ṣe gàtàgàtà tún bá wọn díẹ̀ forty years yìí eléyìí ó máa skẹ́dẹ̀ mi o. Eh. bàbá àgbọ̀nyin àdìsá bashiru làwa bá ṣe ẹ̀yẹ ogójì ọdún tí wọ́n bẹ̀rẹ̀ eh, iṣẹ́ amúlùdùn ìlọ́kọ́ àrílùmí ni bàbá ọmọ onídà kò máa ná ọmọ òmùdà lọ́wọ́ fi gbàna rẹ̀ lórí ọmọ agbárí kankan mọ́gi ẹ̀gbá mọ́ ọmọ gbòǹgbò àkàlà ẹ̀gbá tí mo sẹ́yìn orò kí n tó sẹ́ tegúngún ọmọ yúnmuyúnmu lóró òkè nàmùnàmù lóró òkùn ọmọ wájú ilé ògbòrò ọ̀dẹ̀dẹ̀ ògbòrò mi ò ríbi tó gbòrò tójú ta gbangba lọ sòkúdo olóòjé máa gbọ́ tí kalẹ̀ máa béèrè ọ̀wẹ̀. hajj dr bashir adisa a baba gbọ̀nyin ọ̀gá ni wọ́n a mentor a role model a source of inspiration uh, enter an entertainer par excellence a media personality uh, very very tolerant very accommodating very very humble and um, um, dedicated. He understands the onions of the job. He's a broadcaster by excellence, and I, I, I salute his courage. Dr. Am, uh, Ambrose Olita Oshomide, eh, àwọn ọ̀gá wa ni wọ́n tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Àwọn bàbá wa Haichi Ivabi e Fagbọ̀rọ̀, ọ̀dọ̀ká eh, Èrèjìyàn Èkìtì àti gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wa ọlọ́run ní jẹ́ kán ṣubú wọn ò ní jábọ́ àwa táwa náà ń bọ̀ tá à ń tẹ̀lé wọn ọlọ́run á jẹ́ ká ogun kè ọlọ́run á rókè gbé ọlọ́run á rókè gbé àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa náà ọlọ́run á dà wọ́n lágbà ọlọ́run á fà wọ́n gùn pé àwọn tí wọ́n ti wà lókè òní jábọ́ jésù olúwa wa orúkọ mi ni ambassador dr abdulyomi matẹ ifanka hallelujah a ní ìkáyé a ní ìlọ́jọ́ gbogbo ẹbọra ọmọ tí gbénu rédíò dún yànmùyànmù kọranjọ́gbọ́n ni mi ti bági nílá nílá inú oko ẹkẹmú pàtẹ ètèkálẹ̀ mi òkúta akirikọ́gbọ́n ọmọ rèé tí mo jọ́mọ tó ń kọ́gbọ́n kiri mo súnmọ́ àwọn àgbà kan àgbà kan pẹ́kípẹ́kí mo pèdèpèdè mo dọ́mọ ọ̀dọ̀ àgbà the super golden powerful voice behind the microphone. Cheers. God bless you. àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ afẹ́fẹ́ ọ̀rọ̀ ṣàlàfẹ́ alábáyín sá. a lọ́wọ́ ọlọ́run ṣàlàfẹ́ alábẹ́yìn náà ẹ kú ìyànjú náà a kó àbáṣe a máa ríire bára wa ṣe. Hmm. bàbá gbọ́yìn forty years on stage kí lẹ fẹ́ sọ fún wa sá. bàbá gbọ́yìn forty years on stage ní tí àtijọ́ ń pilẹ̀ tipẹ́ tá àtijọ́ ń polongo ẹ̀ tipẹ́ náà ni so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọjọ́ ìníṣojú wa gbogbo àná láǹfààní láti wà ń bí bàbá gbọ́n jẹ́ èèyàn tí wọ́n ń báyàn ṣe tí wọ́n dẹ̀ ń kó yàn mọ́ra tó dẹ̀ jẹ́ wípé ìbẹ̀rẹ̀ tiwa náà kò ṣẹ̀yìn wọn torí wọ́n ń pọ̀n wá ni ọlọ́run dẹ̀ jẹ́ kí ẹsẹ̀ wa wọlẹ̀ ṣe àdúpẹ́ lọ ìdùnnú ló jẹ́ fún wa lẹ́ni láti rí àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ń bí báyìí káwa náà dẹ̀ wà ń bí dó iná ọ̀sìn ni àwa là ń gbà àwọn èèyàn lálejò so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé èyí ti ṣeé ṣe á dẹ̀ tún dùn ju bí a ṣe lérò lọ. bàbá gbọ́n jẹ́ ẹ̀dá kan tó wà plain kì í wọ́ọ̀rì rárá so léètọ́ pé ìta ń ṣe lónìí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò ní tí ò ní tí ò ní jáfibi sólóore tẹ bá ń bi wọn léèrè inú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ebi òun ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ o ìhà tèmi àti bàbá gbọ́n kọ síra wa ọ wà láàrin èmi àti àtọlọ́hún kọ́ má dàbí ẹni pé bóyá à ń polówó ọjà so tọ́ba yìí pọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ míì tí wọ́n jọ tí wọ́n jọ mọ fún àtàn tó tún jẹ́ bíi àjọjọ́ rẹ̀ tí wọ́n jẹ́ éjì kínní nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ah, ìtólè pé bàbá gbọ́n ń ṣe báyìí láì dáa Eh, tí yóò bá sọ bóyá yóò kọ́kọ́ wọ ẹ̀gbẹ́ wò yóò kọ́kọ́ wọ tó wò sí kó tó tó tọ́rábùsì ní òfìsè kódà tí yóò bá ká ẹlòmíì lẹ́nu pé ah, bàbá gbẹ́yìn ah, ẹ ṣe ń ṣe yìí tí ò sì ní lẹ́yìn gbogbo kò ní lẹ́yìn tí ò dẹ̀ lẹ́yìn lóòótọ́ látara àníyàn tó ń ní pé kó ń kálukú kó rí ọ̀nà àbáyọ mi ò lè mọ àwọn tá a jọ wà tọ́jọ́ rẹ ti bàbá gbẹ́yìn tọ́jọ́ rẹ tèmi ẹ pé bá máa bẹ́ẹ̀ lómi ìbẹ̀ tí ò ní sí bàbá gbọ̀ngàn bẹ̀ tọ́ pé màá máa rí jáwọn pé bàbá gbọ̀ngàn ló introduce ẹni tọ́jà olówó olówó olówó olówó irú èèyàn bẹ́ẹ̀ ni bàbá gbọ̀ngàn jẹ́ mo bẹ́ẹ̀ lọ́n fún kọ́lọ̀ ń jẹ́ kó ní gígùn ẹ̀mí. ẹ lágbára Ọlọ́run iwájú iwájú iwájú iwájú iwájú ni bàbá gbọ̀ngàn mo túbọ̀ máa máa lọ wọ́n á fi wọ́n ti fi yá wọ́n ti fi ra àmọ́ kò tí ì tó ó sì máa pọ̀ sí i tó bá dẹ̀ wá pọ̀ náà kò wá ní láṣẹ Ọlọ́run. bọ́ọ̀lù ẹ má jìnnà sí gbogbo ẹyin kọmẹdíà à ń yá nínú ẹ̀bẹ̀ tí bàbá mẹ́má nà lórí iṣẹ́ yìí à ń pápọ̀ mọ́ ti wá ní lórí sọ bẹ́ẹ̀ pé ẹ bàṣírù bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ èyí kò padà ẹ̀ka fún. Ìgbà fọlọ́run nìsinmi, kábíyèsí àkórí adé ọba pẹ́láyà òun ni kò bí àbùkù bí agbámẹ́sì sí ẹ tímọ́tímọ́ bàbá kan àwọn kábíyèsí ẹ lẹ́yìn àlèkáyé ló pé lẹ́yìn tó ti gbé ìmọ̀ bá ní ìdí ọmọ bàbá wo ni ìdí lásán torí àgbàdo sí ìbúra tàbí ìbọn ọmọ tó lò ó fara. Ẹ̀rù bà mí o, ẹ̀rù bà mí o. Ẹ bá mi kí bàbí Yẹ́kẹ́ international, wo ti pẹ́ látàyà ńlá ló mọ̀lẹ̀, èso ti máa jẹ́ àgbẹ̀ ẹni tó fi tí mò ń jẹ lẹ́yìn lọ́wọ́. ṣe forty years alimọ́ṣáde àégúnmọ̀ àgájí ìlọ́kọ̀ àrẹ̀lù ìlọ́kọ̀ àrẹ̀lù ìlọ́kọ̀ àrẹ̀lù ọmọ wọn lẹ́gbà aláké àmọ́júnàjú ni babagbọ̀nyàn tí wọ́n rí ṣe òrí ṣe mọ́ àdìsá ó ti rí jẹ òrí jẹ mọ́ ìyẹn oníṣẹ̀lẹ̀ lásìkò wọ ìrédé gbọ̀nyìn ìrè wù mí o àdìsá ìrè tí mo ní mo fẹ́ kẹ́ mọ́ kó lórúkọ méjì ìrè ni ìrè ń jẹ́ ẹ ti wá sọ fún gbọ̀nyìn. Mọ́ṣúbáyọ̀ wá kárí ayé ẹ̀rí àròkálẹ̀ lóòrùn ràn ìmọ́lẹ̀ wa kò ní í já sófo. láti pọ orin yẹn sí i. ẹ calm down ó mọ̀ ó ń gbá ó ń gbá bọ́dì mo ń gbá mo ń gbá ẹ ṣe gan mo dúpẹ́ thank you so very much. èèyàn gidi ni wọ́n bá ń sọ̀rọ̀ pé à ń gbóhùn sáfẹ́fẹ́ o nǹkan pàtàkì ni bàbá gbọ́n jẹ́ láàrin wa wọ́n ṣe forty years on stage lẹ́nu ẹ bá mi ṣàdúrà fún. ẹ lágbára Ọlọ́run ìbẹ̀rẹ̀ oríire lélẹ́yìí máa jẹ́ àwọn ìbò máa ń sọ kankan wọ́n á you will never know a better yesterday ìyẹn ni wípé èní wọn àti ọ̀la wọn yóò dùn ju àná wọn lọ lágbára Ọlọ́run gbogbo ohun tó bá tún dáwọ́lé lẹ́yìn forty years gbogbo ẹ̀ náà ló máa yọrí sí rere á ṣe eléyìí bó ṣe ń ṣe yìí á fi lé àwọn ọmọ lọ́wọ́ kì í ṣe ọmọ á fi ara bí ǹgbọ́n òun náà yóò túbọ̀ ní ọ̀wọ́ lẹ́yìn ó ti ní àwọn ọmọ tó pọ̀ tí wọ́n lè sọ pé à bàbá gbọ́nyin látàrẹ̀ làwọn náà ti jáde ṣùgbọ́n ó tún sì máa ní sí i ọjọ́ alẹ́ á wá jókòó á fẹ̀yìntì pẹ̀lú ìrọ̀rùn àtàlàáfíà ló máa fi lọ́jọ́ alẹ́. inú wa dùn pé bàbá gbọ́nyin ṣe forty years on stage ẹ sáàmù ni kò ṣe pé everybody náà ni ọlọ́run dá sí ọlọ́run dá bàbá gbọ́nyin sí so special thanks fún ọlọ́run tó ga ju gbogbo ayé lọ tó dá bàbá gbọ̀nyìn sí tó lè ṣe forty years on stage and eh, bí gbogbo ayẹyẹ ṣe ń lọ ah, you go sabi na. bàbá gbọ́n jẹ́ ẹni tó kó ni mọ́ra àṣẹ bẹ́ẹ̀ náà rí ọ̀lù bó ṣe kù everybody àwọn èèyàn tó ń jókòó sẹ́nu ọ̀nà àwọn kan ti dé látago mẹ́jọ Ìbàdàn lèmi ti dé báyẹn tí ó bá jẹ́ èèyàn bẹ́ẹ̀ a sì máa bá èèyàn ṣe púpọ̀ kódà kẹ́ ní kútúwé ń jí ni bàbá gbọ́n yá dé bẹ́ẹ̀ so ó jẹ́ ẹni tó kó ni mọ́ra tó nírẹ̀lẹ̀ tó dẹ̀ ní sùúrù tó sì jẹ́ onínúure ìdí nìyẹn tá jígán ẹ ṣàdúrà fún bàbá gbọ́yìn ẹ ṣàdúrà fún bàbá gbọ́yìn. lágbára ọlọ́run ọlọ́run ò ní fele ìṣàṣemọ́ o àtúbọ̀ ṣe eighty years o wà ní fi ọjọ́ alẹ́ o ní fi tọrọ jẹ ọlọ́run àtúbọ̀ fi àlàáfíà àfi jíǹkẹ́ àtúbọ̀ fàlùbáríkà síṣẹ́ bàbá gbọ́yìn ọ̀rẹ́ mi o ṣe púpọ̀ congratulations inú wa dùn gan ẹ ṣeun. forty years ago the journey started ogójì ọdún sẹ́yìn ìsọmọkùnrin ìsọmọbìnrin tá a bá bí ní forty years ago kò tí ì lè bẹ̀rẹ̀ sí ní vibrate but yóò ti ṣíwọ́ iṣẹ́ láwọn ibì kan tọ́lọ́wọ̀n ò bá fojú ọmọ pọ́n láti bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ ti bímọ tán forty years ago the world famous Baba Agbonyin started his career as an entertainer a comedian and a broadcaster who understands the job, the technical know-how, the onions of the job. forty years on stage baba gbọ́yìn ó ṣì lola tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ mo wà pẹ̀lú chief doctor lérè Paimo mfr dáàdi ẹ kú dédé àsìkò yìí sà. o ṣe o ṣoríire. Ah, àmì sà. yọ iye ọkàn rẹ ayé òní kan rẹ o ṣe mo dúpẹ́. dáàdi ó tó jọ mẹ́ta o inú mi dùn láti first time to marry, máa rí first time orí tv mo ti máa ń wọ ìbọn first time ti máa rí yín lóde rè. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ òde tó bá ń dá báyìí náà lórí kéde wa máa wá o ṣe. ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wálé. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o iṣẹ́ yín ò ní ìjẹmọ́ yín lọ́wọ́ ẹ máa rí ẹ máa rí mu ẹ máa rí ẹ máa rí lò ayé ò ní kọ yín o ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lẹ́sẹ̀ fẹ́ wa ọlọ́wà máa nífẹ̀ẹ́ yín ẹ ṣe. dáàdi ẹ bá wa súre fún bàbá gbọ́n wọ́n ṣe forty years on stage lẹ́dẹ̀ bá wa súre fún wọn. bàbá gbọ́n mo kí púpọ̀ púpọ̀ torí ẹ ló gbé mi dìde láti Ìbàdàn tí mo fi wá. a kí gbogbo àwọn. àbúrò mi dáadáa ni nítorí ẹ ṣe yìí ọpẹ́ ní fọ́lọ́run yóò sún sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti inú ayé òní òní sọ̀wà yóò máa máa ṣe ẹṣẹ́ púpọ̀. adúpẹ́ sá thank you sá. ìyálọ́jà general inú mi dùn láti bá yín sọ̀rọ̀ mà. inú mi dùn láti bá yín sọ̀rọ̀. ṣàlàfíà la bá yín. adúpẹ́ fọlọ́. mọ́mì kí ló gbé yín jáde lé ni mà. ogójì ọdún lórí ìtàgé tí ẹni wa. Bashiru Àdìsá Babagbọ́yìn tí wọ́n ń ṣe òun ló gbé wa jáde òun ló gbé mọ́mí ẹ bá wa ṣàdúrà fún Alhaji Bashiru Babagbọ́yìn torí wọ́n ṣe forty years on stage lẹ́nu ma. Alhaji Bashiru Àdìsá Babagbọ́yìn ẹ wọ́n ń ka ogójì ọdún lórí stage lẹ́nu wọ́n ṣe wá ń kà lẹ́nu Yorùbá ní ipa ọdún ọdún kan ní lágbára Ọlọ́run wọn ò ní wọn ò ní Eh, lágbára ọlọ́run iwájú lọ̀pá ẹ̀bì tí wọ́n á máa ré sí iwájú lọ̀pá ẹ̀bì tí wọ́n máa máa ré sí wọn ò ní ṣìṣe wọn ò ní tẹnugbó lọ bí ọ̀wọ̀ wọn ò ní ṣe ọ̀rọ̀ sọ lágbára ọlọ́run ojú òní tì wọ́n ẹ̀gbọ́n ṣe ń ṣe ayẹyẹ ìní wọ́n á máa rántí ọjọ́ ìní sí rere gbogbo àwa tá a wá bí lẹ́ni tá a wá yẹ wọn sí àbámọ̀ ò kẹ́yìn ọ̀rọ̀ tiwa náà lọ́la láhùlà wà lákòwátà ìlà abẹ́là ìlú ìdásẹ́ lọ́la jésù kristi olúwa wa. ká tó tún yẹ mọ́ ọ̀la káyé béèyàn kọrin sílẹ̀ tí ó dùn kakọ́ dànù ẹni bá sọ pé kò lè ẹ pé kò yà àbí orin olóore. èlò kórìí kọ́. gbà mí olórin ọba ṣàjẹ̀dá fún ìyẹn níwọ̀lé o. àgbààgbà tó bẹ̀ lókè ẹgbẹ́ kéṣe ọmọdé ń lẹ́yìn wọ́n fẹ́ ká wájú. adéjẹyìn èyí tẹ́ bá wa ṣe làwọn ròyìn o. látàyè ìyá lálùú sókè lọ́jọ́ sí. láti yà á náà ìtọ̀ ìdígbò oríire tá a bá ṣe níbi eré fújì yìí to the glory of God àtọmọ aláàdé mi sọ ni o kéèsè ó kárẹ̀ bá mi. ṣé ọlọ́run ọba tó fi ṣe òun rán wá sáyé. dúpẹ́ ọlọ́run tó fún mi lóòótọ́ kan bí tòló. ẹni tọ́lọ́run bá fi rán sóhun lórí kọ́ lórí oyin sí kí ìtọ́ bí ó bá. Bẹ́ẹ̀yàn kọrin sílẹ̀ tí òun ò kàkọ́ dànù. Ẹni bá sọ pé kò lè ẹ pé kò yà bí orin, ó ní olóore. Ìlú kọrin wá. àgádágodo léwu mi. ẹgbẹ́ gbígbẹ́ gbogbo. ayẹyẹ forty years on stage bàbá gbọ́yìn ṣe lọ ẹ ti gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa wọn lọ́lọ́kan òjọ̀kan bá ṣe máa ń sọ ẹ dáadáa náà ló yẹ ká máa ṣe torí tó bá ṣe dáadáa ó ti di dandan kí àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀yin náà ti pẹ́ gbogbo nǹkan rí bíbí tí wọ́n sọ nípa bàbá gbọ́n wọ́n ní bàbá gbọ́n iye wọn kí wọ́n jẹ́ èèyàn tó wà lókè tó jẹ́ pé wọn ò ní jẹ́ kí àwọn tó kù náà kí wọ́n gun òkè ẹ̀wọ́n ni wọn kì í ṣe bẹ́ẹ̀ àwọn wà lókè wọ́n fẹ́ kí gbogbo àwọn èèyàn náà kí wọ́n gun òkè pẹ̀lú àwọn ẹ wọ́n gbogbo ẹni tẹ̀mílé ayẹyẹ yìí dùn ó ní arìnrìn àwa náà wá ń gbàládùra pé ẹ̀mí bàbá gbọ́n tó ṣe forty a ṣe fifty a ṣe sixty a ṣe seventy a ṣe eighty a ṣe ninety a ṣe hundred tó bá a ṣe two hundred bàbá gbọ́n ilé ṣọ̀kú gbà yóò ti ẹyin gbogbo ẹni tẹ̀mí arìnrìn jù báyìí Bello Ayinke Kujore lórúkọ mi ọmọ bíbí inú wọ́n dẹ̀dẹ̀ Kujore lórí Orísun ẹ má yí kúrò ó ti dọjọ́ mi ọjọ́ rẹ ó dàbọ̀. Túmọ̀ mú kẹ́rẹ̀ owó kedere bí ó ní ọ̀pọ̀ ọlọ́run jàǹbá yìí bí ẹni ènìyàn kara agbájúlọ́lá àmọ̀kọ́mọsára àlàmúlẹ̀ àbẹ̀wò ọgbọ́n pínpín ogún alámì ìgbà ẹni mo ṣe o.